once. Yes. yes. Legacy. That's what it is. Nani. Twin Mayo. Yeah, yeah, yo, yo. Frenzy. Quality. Bikira. Bikira. I know my tí Ṣàngó gan ni liver Shakira tó bá dé Mushin kó ṣí fìlà kílẹ̀ bá mi fà ṣé mi ní custom tó ń dúró sí bọ́dà Lagos Island àwọn ti Berlin gbogbo blink na money sure pass àwọn ti floor gbogbo Ìkẹjà stand right àwọn tẹ̀jẹ̀ ló ṣàgàmàgà àwọn tó ní pan Ṣómólú tó fi déjì bówí tọ́gùn yàbá múlẹ̀ ọjà àwọn tá àwọn tó ṣe ní pepperidge olú ọmọ Wembley àwọn tálábà wọ́n dúró re bí caterpillar wọ́n yàgbẹ́ sí kànáà àwọn ti ládìpọ̀ gan para àwọn tó bá ń dé represent. I'm àtàgbàdo the ọmọ people people know me ọmọ gbòòrò bọ́ọ̀sì ọmọ àtijọ́ tó á mẹ́sàn-án àwọn ti pàjá àwọn ti gbẹ́dá ẹ farabalẹ̀ aṣọ ńlá kọ́lé yọ̀ọ́lá àwọn takó wọn jọ wọn máa ṣe tán wọn ráyè ẹjọ́ àwọn tó gbà wọn lẹ́nu bíi Justin Bieber àwọn tèbúté mẹ́ta ìgboro lọ́gá wà Milan àwọn ta gègé gégéńgé gbogbo akérèlé àwọn tìlú péjú àwọn tàpápá àwọn ti kétu wọn lẹ́nu bíi kẹtù àlẹgẹ wọn tún jẹtù àwọn ti vi wọn máa ń já ẹ níbi I àwọn ti lẹ́kì àwọn ti kọta àwọn ti àjà lápáta ẹ̀kọ́ gbẹ gbogbo kúrámù kan ni àwọn ti jakọ́ python àwọn ti fọ wọ́n dá ogún mọ́ yàtọ̀ sẹ́fọ̀ mọ̀wé ìbàfo ẹni mọ̀wé ló mọ̀wé ẹ ṣàlàyé talk about me ní gogolé. people ever people know me ọmọ gbòòrò bọ́ọ̀tì ohun àtijọ́ tó a lè ẹ̀yìn tèmi ní gbòòrò mẹ́rẹ̀wọ̀ yìí lóògè. For money matter, you don't buy the trucks, yeah, I you. If you want no importers, I am evil face in the menu. Ndi buy a kele money, fan, I kuna dirizi manja. Obi weka aba, abi your ya wire. Ne we on it, yeah. About your chanja. For those that I mentioned and those that didn't mention. The Kira, hey, Nigeria. United we stand, divided we fall. Arise a compact, short Nigeria's Eclipse Bits. Eclipse Bits.